inú wa dùn láti gbà yín padà lórí ètò yín ètò wa ẹ kú ọjọ́ ìsinmi mo wí fún pé ńgbà bá padà dé pé màá rojú ìránṣẹ́ ọlọ́run tá máa tukọ̀ ètò tòní àwọn náà ni olùṣọ́ àgùntàn Henry Akínsẹ̀yìnwá bàbá ẹ bá kú kalẹ̀. ẹ ṣe olóòtú àsìkò pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún yìí. <laughs> ọdún nù adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo ọmọ ọlọ́run tó ń wò wá lọ́wọ́lọ́wọ́ ẹ bá kí wọn pé wọn kú ọjọ́ ìsinmi. ẹ̀yin ọlọ́run a kú ọjọ́ ìsinmi o àsìkò ọdún kérésì tó ń bọ̀ ọ̀la ló máa ń ló máa ń lò a kú ìrètí ọdún kérésì ọlọ́run á jẹ́ kó bá wa láyọ̀ á sì ṣe púpọ̀ ẹ̀ láyé lórúkọ jésù. ló mú akọrin wa ta kọ lọ́dún tó kọjá ìjà ìrántí náà. kérésìmesì kérésìmesì dé kérésìmesì dé àbí olùgbàlà kan fún wa ní ìlú Bethlehem ẹni tí ó jọba ayé ayérayé àwa sì ti rí ìràwọ̀ rẹ̀ láwọ̀sán àmà àwa sì wá láti mú ẹ̀bùn wá fọ́ba tàbí lónìí. ẹ ṣeun olùṣọ́ àgùntàn akú ọdún kérésì lẹ́ẹ̀kan sí ó ti bẹ̀rẹ̀ látòní <laughs> torí èyí ni àsun ọdún kérésì torí náà olùṣàgùtàn ní orin tá a kọ lẹ́ẹ̀kan tá a lólùgbàlà ìgàn hmm. torí àkòrí tá a gbé yẹ̀wò lónìí òun ni pé ta ni olùgbàlà hmm. hmm. bóò ló ṣe jẹ́ tó fi jẹ́ pòun gan-an lolùgbàlà kí wá sí kí lè rè di tá a fi wá ń jó jàgì ní yògbé tá a fi ń yọ̀ tá a fi ń dúpẹ́ táwájú ọjọ́ kan sọ́tọ̀ láàrin ọdún pé afẹ́fí rántí olùgbàlà pé ọjọ́ tá a bíi níjọ́ àbí olùgbàlà gan-an ẹ jẹ́ ń béèrè báyìí kí ló fà á gan táyé fi nílò olùgbàlà ẹ já hmm. bẹ̀rẹ̀ láti bẹ̀. ẹ ṣe olóòtú hmm. ìbéèrè náà lẹ béèrè hmm. ìbéèrè tó yẹ kí gbogbo wa mọ ìdáhùn sí ni ta gbọ́dọ̀ mọ ìdí ta fi nílò olùgbàlà ṣe mọ̀ wípé bíbélì sọ wípé nínú Genesis orí kìíní yẹn pé ọlọ́run dá ọ̀run àti ayé ayé sì wà jújú ọlọ́run ṣe ṣètò ayé tó bí ayé ṣe fún ètò tó rẹwà tó ènìyàn lọ́lọ́run fi ṣe olórí ayé ńgbà yẹn ọlọ́run dá yẹn ní ká dá òye ká dá èèyàn ní àwòrán ara mi mo fẹ́ dá èèyàn ní àwòrán ara hmm, hmm. wa ní ìrí wa hmm. kó sì jọba lórí ohun gbogbo ọlọ́run fi wá jọba lórí ohun gbogbo nínú ayé kò sí nǹkan tó kù tó ọlọ́run fi wá jọba lé lórí títí di ohun tó ń rákò nísàlẹ̀ ilẹ̀ ọlọ́run fi wá jọba lórí àtẹlé tó ń fò lókè ọlọ́run fi àṣẹ ayé ilé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí ènìyàn hmm. ó fi lé ádámù lọ́wọ́ tó jẹ́ ènìyàn hmm. àkọ́kọ́ ó fi lé lọ́wọ́ ó sì fi sínú ọgbà édẹ́nì ó ní kó máa ṣọ́ hmm. kó máa tọ́jú ẹ̀ ibẹ̀ ni ádámù wà tó ti ń ṣe nǹkan tó fẹ́ ibẹ̀ tí pé ó ní lọ́wọ́ ní ọwọ́ ọjọ́rọ̀ ọjọ́ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ báyìí hmm. nígbà tí ó bá tutù rẹ̀ bẹ́ẹ̀ni ọlọ́run sọ̀kalẹ̀ wa eh, eh, nígbà bí bíbí bàbá àtọ́bàjọ́ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ni ọlọ́run àwa bá ṣeré bíbí bàbá sọmọ sọmọ bẹ́ẹ̀ni tọrọmọ rẹ̀ ni eh, àwòrán ara rẹ̀ ló dá àwòrán ara rẹ̀ ni hmm. ìrẹ́pọ̀ yẹn pọ̀ ó ga hmm. ìfẹ́ yẹn pọ̀ ọlọ́run àwa wá jọ ṣeré wa títí títí ó fi ọjọ́ kan tó di ọjọ́ kan tí èsì òrèrè kẹ̀yìn ń bi Hmm. tọmọ ògbọ́ ti bàbá mọ́ tó wá lọ gbọ́ tàlejò tó gbọ́ tara àta. ó wá wò pé ẹ̀jẹ̀ sátani sọ pé ta lè yan hmm. báwo ni tìyẹn ṣe tó jẹ́ olówó jẹ tí wọ́n pé èèyàn tún jọba lórí sátani ipò tí ọlọ́run fi èèyàn sí tún ga ju sátani. ipò tí ọlọ́run fi èèyàn sí ju ipò áńgẹ́lì lọ. áńgẹ́lì lọ sí wọn pé hmm. áńgẹ́lì ni ọlọ́run ní orí sátani tẹ́lẹ̀ kó tó dẹ tí wọ́n tó wá rẹ̀ sílẹ̀ pátápátá. àwọn áńgẹ́lì kì e, ènìyàn ọlọ́run dá láwòrán ara rẹ̀ ni kì í ṣe láwòrán áńgẹ́lì láwòrán ọlọ́run gangan ni ọlọ́run hmm. ni ọlọ́run dá so kini nǹkan tó ṣe ẹ̀sọ́ mẹ́rin yẹn ó jẹ́ ẹ̀fọ́rí fún sátánì hmm. ó sì gbogbo ọgbọ́n tó máa gbà láti irú ẹ̀dá wo la tó wá dá tó tún ju áńgẹ́lì lọ tó wá jẹ́ àwòrán ọlọ́run eh. yìí hmm. so gbogbo ọgbọ́n ló wá ọjọ́ ìwádìí tó yẹ pé wá lu ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yóò lọ bá e-, éfà mọ hmm. ògán kílé tí ò lọ bá ádámù. ó ti wá wá wá wá kò rí ọ̀nà ni. kò lórí pé ọmọ mọ ní ilé. bẹ́ẹ̀ ni. ó dà ara ọ̀dọ̀ <laughs> ìyàwó ìlú wa ṣe gbà. Hmm. so ó wá fi ó wá ṣẹ̀mọ̀ ó wá fi ọ̀nà àgbàkúrọ̀ yìí gba nǹkan tó yẹ ó ní hmm. ìjọ náà sọ pé kẹ́ ẹ má jẹ kankan kankan nínú ẹ̀ ń tẹ́ wo ìbéèrè tó gbà wọlé bẹ́ẹ̀ ni ìbéèrè bu ìjọ náà sọ pé kẹ́ ẹ má jẹ kankan nínú ìgbò igi tó wà ní hmm. ọgbà yìí bí gbígbà tá a sọ pé ṣé ọlọ́run á rorò ni kò yẹ kò wá ní kẹ́ ẹ jẹ kankan kò jẹ ẹ jẹ nǹkan kan mọ́. ìgbà wo kí ẹ bá ti mọ̀ wípé eléyìí ò mọ̀ sí ṣùgbọ́n efa ò mọ̀ kò fúnra hmm. ó sì sọ gbogbo ẹni lọ́wọ́ pé ọ̀nà hmm. ò sọ bẹ́ẹ̀ àṣírí tó fẹ́ mọ̀ ó ní igi ìmọ̀rírà tí burú nìkan ló ní a máa jẹ gbogbo èyí tó kù ló ní a máa jẹ ó ní kí ni ọlọ́run kẹ́kẹ́ dàbí òun ni ọjọ́ tẹ bá ti jẹ́ lójú yín ló là tẹ máa rí mọ́lẹ́ àti àti burú tẹ tẹ máa dàbí ọlọ́run ẹ̀sálẹ̀ ẹ máa dàbí ọlọ́run hmm. ó wá wo éfà náà kó ló dàbí ọlọ́run éfà hmm. mọ̀ pé òun ti dàbí ọlọ́run tẹ́lẹ̀ hmm. kì í ṣe kó ṣẹ̀fẹ́ dàbí ọlọ́run ọlọ́run ti dá láwòrán ara rẹ̀ ọlọ́run ni ó tẹ́lẹ̀. sẹ́mà ṣé o kò mọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn báyìí tó fẹ́ wọ́n fẹ́ máa package ara pé àwọn náà fẹ́ look good ẹ ti look good ọmọ ọlọ́run ti ṣe ní àṣepé tẹ́lẹ̀ ọlọ́run ti ṣe ní àṣepé má máa wá gbogbo ọ̀nà mm. nǹkan tó fà á tí etí immorality fi pọ̀ ní wọ́n ṣàfẹ́ lù bẹ́tà wọ́n fẹ́ lù ẹ́ ìmí ìmí lè lọ ṣe plastic surgery kó ló fẹ́ kí mo yí sọsọ bíi ti òyìnbó nìmí yóò lu mú méjì mẹ́ta lu gbogbo ẹ̀ tí kò gbogbo ẹ̀ sójú kó ṣàrẹ̀ kò mọ̀ mm. pé àwòrán ọlọ́run bó jẹ́ dúdú ni ẹ́ bó jẹ́ pupa ni ẹ́ bó jẹ́ mm. òyìnbó bó jẹ́ láwọ̀ dúdú àwòrán ọlọ́run yẹn ò fẹ́ tẹ́ wọn lọ́rùn àwòrán ọlọ́run ni ọlọ́run àwòrán ọlọ́run tá à ń sọ yìí kì í ṣe nípa physical kí ni wa kí ni bẹ́ẹ̀ ni ẹ̀mí ọlọ́run tí bẹ́ẹ̀ ni wa ni ìyẹn gẹ́gẹ́ dẹ̀ ní kókó so bí bí gbogbo ẹ ṣe dé dàrú nìyẹn ni sànà sọ pé ọ̀hún fẹ́ ọlọ́run lẹ́sẹ̀ ìyẹn dàpọ̀ mọ́tẹ́ lẹ́sẹ̀ ẹran dàpọ̀ mọ́tẹ́ lò. bí efa bí efa ṣe jẹ èso nìyẹn ó jẹ à ó ni dẹ̀ da lóòótọ́ bó ṣe tún fún ọkọ ẹ nìyẹn ọkọ ẹ kẹ̀ náà ò fúnra ó àwọn kí n ṣáà tẹ́yàwó mi lọ́rùn hmm. ó jẹ́ hmm. bí ojú wọn ṣe là nìyẹn lóòótọ́ àwọn hmm. àti pé wọ́n wà nínú ìjọ wọn wá rí òwò ara wọn wọ́n wá rí wọ́n wá rí bàjẹ́ ara wọn hmm. wọ́n wá rí bàjẹ́ ara wọn ẹni tó bá ti ní ẹni tó bá ti ní Kristi kò kí ń ríra ẹ̀ mọ́ hmm. Kristi ni ògo tó bò wá àkínra hmm. flesh yóò ní lágbára mọ́ Kristi kò sí bó ṣe wù kó. Ah, àlóhùn ìṣògo mọ́ ju Kristi lọ kò sí Jésù yẹn ni òun ni ògo wa so bí ògo yẹn ṣe sọnù báyìí tí Ádámù ṣe jẹ èso báyìí ó kàn bẹ̀ sí rí kùdìkùdìẹ ara ó wá rí pé òun ló wà pé òun wà ní hmm. kólógbó wọ́n hmm. wá wá ọgbọ́n káàkiri wọ́n fẹ́ gbèrò ara wọn ṣùgbọ́n ọgbọ́n ènìyàn kò tó kò tó kò lè ṣe nǹkan ó wà limited hmm. wọ́n lọ ń gbẹ́ ewé ọ̀pọ̀tọ́ wọ́n fẹ́ fi gbèrò ara wọn ewé ọ̀pọ̀tọ́ sẹ́pẹ́ tóòrùn bá pa lẹ́ẹ̀kan báyìí gbogbo ẹ̀ máa rọ ni ọlọ́run á tún nínú àánú ẹ̀ nígbà tí ọlọ́run á tún jẹ́ ó ní ádámù níbo ló wà ó ní olóhùn olóhùn olóhùn gbóhùn yín olúwa olẹ́rù sì bá olẹ́rù olẹ́rù olẹ́rù sì bá wọn olóhùn hmm. sọ ah kí ló ń bá lẹ́rù ṣé o jẹ ṣé o jẹ èso tí wọ́n ní kí wọ́n jẹ onítorí wà ní òun hmm. ah ta ló wí fún ọ pé wà ń hò eh. bó o ló ṣe mọ̀ pé wà ń hò gan. àlọ́ ní olóbìnrin tó fún mi eh, ni obìnrin tó fún mi kí a ló sáré yí ẹ̀ bí ọ ó pàṣẹ blame yẹn bẹ́ẹ̀ ni pé obìnrin tó fún jẹ́jẹ́ mi mo wà obìnrin yẹn ìwọ ló gbóbìnrin lébi lọ́wọ́ èmi mò ń wá yàwó mi ò béèrè yàwó lọ́wọ́ rẹ o ṣèmi ṣèmi ṣèmi èmi ni ó sì ṣe mo sùn tèmi mo kàn jí tó tí mo fún tó fún mi ní yàwó so ó fẹ́ máa ó fẹ́ máa justify ara ẹ̀ lògbọ́n hmm, hmm. at the end of the day adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run aláàánú olóore ọ̀fẹ́ jùlọ ọlọ́run ìgbàlà tìkára rẹ̀ ó wá ó wá ó wá ó wá pa ó wá ó wá fi àwọ̀ ẹran hmm. tó tó yí dáadáa ó wá wá fi ṣẹ̀wò dáadáa fún wọn hmm. ṣùgbọ́n ọlọ́run wá ṣe wọ́n láàánú wá ṣe wọ́n láàánú kan ó lé wọn kúrò ní ọgbà Édẹ́nì. Hmm. kọ́ mọ́ bá a dìdà kúdà. tá a bá lọ jẹ èso iye. náà náà bá dàbí sátánì. nínú ẹ̀ṣẹ̀ tán wà yẹn wá n kò sí gbàlà mọ́. bẹ́ẹ̀ni bí sátánì ṣe rí gan náà wọ́n rí. wọ́n wà nínú ìparun tí bí sátánì ṣe rí gan náà. ní ètè sátánì ìbá wa ṣe ní tí sátánì fẹ́ jẹ́ kán rí nu àwọn Yorùbá bọ̀ wọ́n ní àjẹgbodò máa ń wẹ̀ ní kúra ni ẹni títí ẹ ti jóná yóò wà máa kóná mọ́ tẹ lómi sátánì mọ pé òun ti òun ti òun ti òun ti òun ti họ́bó ti mọ pé òun ti dìdàkudà ó wá ń wérò kúra ti mọ pé kò sí gbàlà fóun ó ti pé kò sí mọ pé òun ti dìdàkudà káwọn èèyàn yìí náà kàn dìdàkudà bíi tó ní ńgbà tí mọ tó fà fi wá ṣọ̀nà àgbàlà lọ́nà àgbàlà ta ni ta náà ń pè ń gbàlà gan-an ta lolùgbàlà yìí ń jẹ́ ilé bàwọn èèyàn gbọ́. bẹ́ẹ̀ ni sà ṣe rí olùgbàlà yìí hmm. àwọn àwọn wòlíì ti ń kéde ẹ̀ hmm. kó tó dé láti láti bẹ̀ tábà wo nínú numbers chapter twenty four hmm. verse verse seventeen yẹn ó ní i will see him i will behold him but not now mm. balaam wòlíì balaam ló ń sọ gbà yẹn pé èmi yóò rí èmi ṣùgbọ́n kì í ṣe é sì sì yìí ó ní ẹni tó lọ́pàá àṣẹ máa wá láti ìran Jákọ́bù bẹ́ẹ̀ni so ó ti bẹ̀rẹ̀ sí àìsáyà náà ó tún sọ tẹ́lẹ̀ ṣé wẹ́n ó ní a bí ọmọ kan fún wa a fi ọmọ kan fún wa ó ní ìjọba yóò wà léjìká rẹ̀ orúkọ yìí yóò sì máa jẹ́ ìyanu kánsẹ́lọ̀ olùdámọ̀ràn ọlọ́run alágbára bàbá ayérayé ọmọ aládé àlàáfíà orúkọ márùn ni. Hmm. tábà tún wo asaf chapter fifty three yẹn. bẹ́ẹ̀ ni chapter seven ẹsẹ̀ kẹrìnlá chapter seven ẹsẹ̀ kẹrìnlá oníkíyèsí àmì kan yóò wù wá wúndíá kan yóò lóyún yóò sì bí bẹ́ẹ̀ ni ngbà wá dé wo èrè mọ́tì orí kìíní ẹsẹ̀ kọkànlélógún wúndíá kan yóò bímọ oníkíyèsí oní ẹ̀rí àmì kan oníkúndíá yóò bímọ yóò lóyún yóò sì bímọ yóò porúkọ rẹ̀ ní Jésù torí òní yóò gbà àwọn ènìyàn là hmm. so ẹni tó wá gbà wá là yìí tó ń jẹ́ olùgbàlà yìí gangan ni jésù hmm. kristi hmm. ìtumọ̀ jésù ni wípé olùgbàlà nígbà tí wọ́n sọ pé joshua jésù ṣé mọ̀ pé ìtumọ̀ kan náà ni méjèèjì èjì ní olùgbàlà Joshua, ọlọ́run ìgbà eh, so ìtumọ̀ jésù ni pé olùgbàlà ó wá gbà wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa kò sí olùgbàlà mìíràn jésù kristi nìkan ni olùgbàlà nítorí pé nígbà tó ń lọ sórí òkè transfiguration ìyípadà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ní ìparadà ìparadà lórí òkè ìparadà ẹ ṣe tí tí pétérù wà tempted pé ah ah ògo yìí pọ̀ mose elijah jésù fún eléyìí ó máa ó máa bẹ́tà a máa feel more secured tabalẹ̀ àgọ́ mẹ́ta ká ní ẹ̀sìn bíi mẹ́ta kan kó máa ṣe jésù nìkan bẹ́ẹ̀ ni ká tó ráwọn ẹ̀sìn bíi méjì méjì méjì máa táwọn tó máa fi support ẹ̀ tí tí bàbá ṣe ẹ̀sìn ti jésù àti lè ṣe ẹ̀sìn mose ká lo mose tí mose bá fẹ́ ká pe iná elijah ká ní gbogbo ẹ̀ lọ́lọ́kàn lọ́lọ́ wọ́n ní gbígbé sọ pé ó ní wọ́n sì pòórá jésù nìkan ló kù ó ní èyí yìí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidi kò wá kò wá kò wá dúró bẹ́ẹ̀ ó ní ẹ máa gbọ́ tirẹ̀ kì í ṣe pé ọlọ́run dùn sí nìkan ó ní òun nìkan. ẹni tọ́lọ̀ fẹ́ kí aya gbogbo ayé gbọ́ tiẹ̀ ní o. ó ní òun nìkan ní kẹ́ ẹ máa gbọ́ tirẹ̀. ìyìn tú eléyìí nìkan ni mo certify o. bẹ́ẹ̀ni sà èyí nìkan ni mo fọwọ́ sí o. bẹ́ẹ̀ni nìkan ni mo authorize o. ó nìkan ni olùgbàlà mm. aráyé kò mm. sẹ́ni mi tó tó bẹ́ẹ̀. Mm. téyì kan bá rẹ pé òun jẹ jésù òyìnbó jésù agége ah, jésù ibi kankan kò yẹ ò fẹ́ kíni. lẹ́yìn jésù kò sẹ́nìkan o ọba mímọ́ lọ́ba tí mò ń sìn lẹ́yìn jésù kò sẹ́nìkan o alágbára mo morúkọ rẹ. tábàwọ̀ ebéèrú chapter one ẹ jẹ́ ẹ jẹ́ ebéèrú chapter one láti ẹsẹ̀ kínní dé ìkẹta ebéèrú orí kínní. Hmm ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kẹta ó ní ọlọ́run mm. ẹni ní ìgbà púpọ̀ àti ní onírúurú ọ̀nà tí ó ti pa àwọn wòlíì bá àwọn bàbá sọ̀rọ̀ nígbà ni ní ẹsẹ̀ kejì ní ìkẹyìn ọjọ́ wọ̀nyí ó ti pasẹ̀ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀ ẹni tí ó fi ṣe ajogún ohun gbogbo. ó ti pàṣẹ ọmọ rẹ̀ oh bá wa sọ̀rọ̀ kò ní àwọn ọmọ rẹ̀ ó ti pàṣẹ jésù kristi bá wa hmm. sọ̀rọ̀. yes. ó ní ó ní ẹni tí ó fi ṣe ajogún ohun gbogbo hmm. nípasẹ̀ ẹni tí ó ti dá àwọn ayé pẹ̀lú hmm. ẹni tí í ṣe ìtànsán ògo rẹ̀ àti àwòrán òun fúnra rẹ̀ tí ó sì ń fi ọ̀rọ̀ agbára rẹ̀ mú ohun gbogbo dúró. Hmm. lẹ́yìn tí ó ti ṣe ìwẹ̀ ẹ̀nù ẹ̀ṣẹ̀ ó jókòó ní ọwọ́ ọ̀tún ọlá ńlá ní òkè. ẹ ṣe sà jésù nìyẹn hmm. wọn ò pé méjì hmm. jésù ni olùgbàlà náà tí ọlọ́run fọwọ́ sí ní ayé àtijọ́ ní ayé ìgbàanì àwọn nípasẹ̀ wòlíì ni ọlọ́run fi ń bá àwọn bàbá sọ̀rọ̀ ń gbàanì ṣùgbọ́n ó ní ní ayé tá a wà yìí o ní òpin ayé yìí ní òpin ọjọ́ yìí o ó ní ó ti bá wa sọ̀rọ̀ nípasẹ̀ ọmọ rẹ̀ jésù kristi olùwà. ẹ̀fẹ̀ gbọ́ kò sọ pé ó máa bá wa sọ̀rọ̀ hmm. kò sọ pé ó ń bá wa sọ̀rọ̀ ó hmm. ti bá wa sọ̀rọ̀ hmm. ó ti declare fa pé ọmọ òun lè lóye bẹ́ẹ̀ni ẹ máa gbọ́ tirẹ̀. n bò ṣe ìbọn mi ó sọ. ó sọ nígbà tó dé òkè rà padà ó sọ wá ní ẹ̀wà máa gbọ́ báyìí ọmọ bó tiẹ̀ o. ìwọ tó bá sọ pé jésù tó fún ẹ tó sọ pé ara o pé pẹ̀lú pẹ̀lú jésù o tún fẹ́ máa fi nǹkan kan mọ́ ìyá ọ̀yọ́ ọ̀yọ́ ló wà. bẹ́ẹ̀ni. torí jẹ́ ọlọ́run ti sọ pé olóhùn ti bá wa sọ nípasẹ̀ jésù. ó sì ti sọ fún yín pé òun ò yẹn lomi fún yín o. ṣé mo pé jésù bá tí wọ́n sọ pé ó ní èmi ní ọ̀nà. bẹ́ẹ̀ni. òtítọ́ àti ìyè ẹnikẹ́ni kò lè dọ́dọ̀ bàbá bí ṣe nípasẹ̀ mi. kò sí wòlíì náà kò sí ẹni náà ní ẹ̀sìn ẹ̀sìn tó lè sọ kàtí hmm, tó tà túbọ̀ lẹ́yìn jésù kò sẹ́ni tó sọ jésù nìkan ló sọ bẹ́ẹ̀ tó ní ìgboyà tó dẹ̀ mọ̀ tó dá lójú ó ní èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè. ó lẹ́ni tó ti òkè wá ní sọ tó ń ṣẹlẹ̀ lókè fún yín gbogbo èèyàn tó kù ilẹ̀ náà ti wá. bẹ́ẹ̀ni sà jésù nìkan ló tòkè wá. ló ti òkè wá hmm. so a ti sọ a ti fi ọ̀nà jésù ní olùgbàlà hmm. kò sẹ́lò nígbàtí nínú bíbélì nígbàtí ọlọ́run bá abraham bẹ́ẹ̀ni tẹ́bá wo english yẹ ó ní your seat kò sọ pé kò sọ pé seats rárá kò sọ pé plural hmm, rárá singular ni. kì í ṣe isaac náà náà bá sọ fún ẹ̀yìn o hmm. irú ọmọ rẹ̀ irú ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni jésù olùgbàlà ni. ó ní the whole world shall be blessed yes. through your seed hmm, ìyẹn ni jésù kristi so àti sàsọtẹ́lẹ̀ rẹ̀ láti bẹ̀rẹ̀ abájọ tí tí ìwé tí ìwé ìfọ̀n sọ pé òní ni èyí ni ọ̀dọ́ àgùntàn ẹni tí a ti pa láti pilẹ̀ ṣe ayé wọ́n ti ń sàsọtẹ́lẹ̀ ọlọ́run wa bá wa ṣe ó wá hmm. wá sí ìmúṣẹ hmm. nǹkan tí mo fi respect lórúkọ Jòhánù onítẹ̀bọmi nìyẹn Jésù sọ pé ó ní nínú àwọn tá a bínú obìnrin ó ní Jòhánù ló sì jẹ́ greatest hmm. inú ọ̀tá bínú ó ní obìnrin nìyẹn o kí ni ìdí tí Jésù fi sọ bẹ́ẹ̀ nítorí pé Jòhánù prophesy pé olùgbàlà ń bọ̀ ó sì tún á fi olùgbàlà náà hàn àwọn ènìyàn torí gbogbo àwọn olùdó orí olùgbàlà tó tó professor ipa gbogbo àwọn tó tó wọn kàn sàsọ tẹ́lẹ̀ pa rẹ̀ ni wọn ò rí. wọ́n wọ́n wọ́n ò mọ bó ṣe bóyá bóyá fẹ́ ṣẹlẹ̀ hmm. gan ṣùgbọ́n nǹkan tó lọ́wọ́ sọ fún ọ̀nà wọn kàn sọ jáde. Jòhánù sàsọ tẹ́lẹ̀ ó sàsọ tẹ́lẹ̀ ó sì àsọ tẹ́lẹ̀ òun sì tún ṣe lójú ayé ẹ̀ òun gan ló sì tún wá fi olùgbàlà gan hàn lọ́sọ̀tàn òun rèé o. Uh, hmm. this is the lamb that taketh away the hmm. sin of the world. nǹkan tí Jòhánù sọ nìyẹn Jésù sọ pé olóòó ló great jù oníṣùgbọ́n àwa ọmọ ìjọba náà hmm. àwa tá a ti dẹni rà padà pé pé àtú eléyìí tó kéré jù ní wa tún great jù jù wa nù. tọ́lá wa jẹ́wọ́ Jésù ní wa tó bá àwa gba Jésù sínú ayé wa so nǹkan nǹkan tá a fi great jù nìyẹn. so Jésù sì kú nítorí wa. bẹ́ẹ̀ni torí johannu ṣáájú rẹ̀ lọ. o ṣáájú rẹ̀ bẹ́ẹ̀ni <laughs> bẹ́ẹ̀ni so Jésù kú nítorí torí tiwa hmm. iṣẹ́ tí Jésù wá ṣe a rí nínú ayé tiwa mm, gbogbo gbogbo tó kù hope ni wọ́n ní. bẹ́ẹ̀ni akàn jésù kan padà lọ rèé wàásù tí wọn ní. ṣùgbọ́n àwa là ń jọlá lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń rè nínú ayé wa lọ́wọ́lọ́wọ́ báyìí. àwọn ìwòsàn láyé mọ́ láti jẹ ìgbádùn ìgbàlà tí jésù lórí ilẹ̀ ayé mọ́. bẹ́ẹ̀ni sà tí wọ́n pé jésù ti wá nígbà tí nígbà òfin bẹ́ẹ̀ni tí wọ́n lọ wípé tán ní tabaníkù tán ní tábà ti dẹ́ṣẹ̀ kan máa rúbọ tí àwọn míì àgbé mọ̀lú wa àwọn hmm. ya àgbé ọ̀dọ́ àgùntàn wa àwọn hmm. míì àgbé kíní wa hmm. wọn ò ní ṣe wàhálà ìtọ́ pé Jésù ti dé yẹn tí tí Jésù ń gbà wàhálà nù lára kan tó kọ náà ni pé ká máa rúbọ ṣá ká ṣe àmọ́ àwọn kan tí wọ́n máa ń ṣe ọdọọdún kan nígbà bá ti ẹmọ yẹn ń tẹran báyìí ẹmọ yẹn ń tàgbò báyìí gbogbo ẹ ló ti gbó lé ní báyìí àgbò ọdún tó kọjá lọ iye tó tàgbò ní ọdún iléyà tó kọjá yìí hmm. a máa ló ní four hundred thousand. bó jẹ́ ẹ̀jẹ̀ lásán ẹ fẹ́rẹ̀ báyìí kì í ṣe bí owó kiri a ló ní five hundred thousand aró ní eight hundred thousand eh. ajẹ́pẹ́ àjàgà wọn ni jésù gbà kú lọ́rùn wa. ṣé mọ̀ pé ńgbà yẹn kẹ̀ tó bá hmm. ṣe ń dẹ́ṣẹ̀ báyìí ló mọ nílò ọ̀dọ́ àgùntàn àbí àgbò. iye àgbò mélòó ni mo mọ̀ tí mo bá rà wáyé. so àmọ́ iye àgbò tó mọ ra pàdé gan. iye ewúrẹ́ mélòó ni mo mọ̀ tí mo rà wáyé. èmi náà mọ iye àgbò tó mọ ra ìní dé. kérésì bẹ́ẹ̀ bó bá wù mí mo rẹ ewúrẹ́ mo pa á jẹ bí èsì lówó ewúrẹ́ mo jí mi dé bí ṣe eh, ẹja ni mo rí ipa sọ́fẹ̀. onídìbà tí gbà jésù wọlé òun ni jésù sọ pé ẹ wá sọ́dọ̀ gbogbo èyí tẹ̀ ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ni tá a ti di ẹrù wọlé lórí. ẹrù òfin nìyẹn. bẹ́ẹ̀ni àjàgà tó mo gbé tẹ̀ ń ṣiṣẹ́ hmm. iṣẹ́ jésù sọ kì ṣe iṣẹ́ ewé iṣẹ́ òòjọ́ mo fẹ́ jẹun rárá iṣẹ́ òfin hmm. ṣé pé wọ́n ti gbẹ́rù lé lórí bí hmm. jésù ọmọ farisí ó ní ẹ̀yin ẹ̀yin sọ pé kí àwọn èèyàn gbèrú pé ẹ̀yin ò lè fi káyì kan bí kékeré nú ẹ̀ ó ní àwọn tá a gbèrú lé ó ní kẹ́ẹ̀ máa ó ní àjàgbá ní kẹ́ẹ̀ wá kẹ́ẹ̀ wá so jésù nìkan ní ọ̀nà oníolùgbọ̀nà tó lè fún wa ní ìsinmi kò sí ìsinmi kankan níbo níbo mi mọ́. torí àkókò ọdún kérésì dọ̀là èyí sì ni àìsùn rẹ̀ hmm. inú wa sì ń dùn olùṣàgùtàn bó o ní kìrìsìtẹ́nì ṣe ń ṣe ayẹyẹ kérésì àwọn kan gbà àti sọ́ọ́rí lórí ètò yìí bí ọlọ́sẹ̀ bí ọlọ́dún tó kọjá ni àbí ọdún bíi méjì sẹ́yìn àwọn àjọ kan wọn èyí ṣayẹyẹ ọdún kérésì àwa kan à ń ṣayẹyẹ rẹ̀ ẹnìkan béèrè lọ́wọ́ mi ló ń bi mí pé àwọn kan màmá àwọn àjọ kan tí wọ́n fẹ́ ṣayẹyẹ kérésì pé bó ló ṣe rí bẹ́ẹ̀ táwa kan ṣe táwọn kan ò ṣe èsì tí mo fún ni pé ẹni tí ò ṣe ayẹyẹ ọdún kérésì kò dẹ́ṣẹ̀ ẹni tó sì ṣe ayẹyẹ ọdún kérésì kò dẹ́ṣẹ̀ ṣùgbọ́n kó ṣọ́ra kó má bàa dẹ́ṣẹ̀ mọ́ lọ́wọ́ kí nìdí ni wípé ó ní bá a ti ń ṣe o tó bá ti wá tako ìlànà ti Jésù tó bá ti tako èrèdí ti Jésù torí ẹ̀ sáyé tó bá ti tako ìfẹ́ ọlọ́run àti ìgbé ayé ìwà mímọ́ tí kìrìsẹ́nì yẹn ó gbé yóò dẹ̀ṣẹ̀ mọ́ lọ́wọ́ bí ò bá kúkú ṣayẹyẹ kérésì gan ìbá dáa jù pé ṣayẹyẹ kérésì lọ ní ìsìn tá à ń ṣe ayẹyẹ ọdún kérésì mo wí fún pé mo nínú gbogbo tá à ń ṣe ìbọlá fún jésù ni àfi ránra wa létí ni gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì a mọ̀ pé kì í ṣọjọ́ kérésì nìkan látò rántí pé olùgbàlà wá sáyé hmm. gbogbo kìrìsìtẹ́nì ló gbọ́dọ̀ ní gbogbo lójoojúmọ́ yìí ni èrò ọ̀hún gbọ́dọ̀ máa wà nù rẹ̀ pé ẹnìkan wá sáyé ó kú nítorí ìgbàlà hmm. ọkàn mi ó sì jíǹde torí náà mo gbọ́dọ̀ gbégbé ayé tó wà ní ìbámu pẹ̀lú òfin àti ẹ̀kọ́ rẹ̀ kí ilé déjọba ọ̀run mo ní ṣùgbọ́n èrèdí tá a fi ń ṣe àwọn ayẹyẹ ẹ̀kan lọ́dún yìí ni wípé yóò ràn wá lọ́wọ́ láti kóra wa jọ pọ̀ ní gbogbo ọ̀nà pé eh, ìpínlẹ̀gbẹ́jẹgbẹ́ oníjọ oníjọ eh, láti lè ṣe ayẹyẹ ọ̀hún láti fi rán àwọn tó wà nú ayé létí pé ẹ̀wọ́ ẹnìkan wọ̀n ti wá kú fún wa ká sì gbọ́kàn wọn là ẹ jẹ́ ń béèrè bó o ni kìrìsìtẹ́nì ní orí òjòrí àti gẹ́gẹ́ bí ìjọ ọlọ́run bó o ló ṣe yẹ ká ṣe ayẹyẹ ọdún kérésì gan-an. ẹ ṣòro gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan yẹn ojoojúmọ́ ni ayẹyẹ ọdún kérésì ọdún hmm. ìbí jésù bàtẹ àwọn tán ẹ sọ pé àwọn kan sọ pé wọn kì í ṣe pé hmm. kò dáa ká máa ṣe kérésì hmm. bó dáa bí ò dáa nǹkan tèmi mọ̀ ni wípé mo gbọ́dọ̀ lo ọjọ́ yẹn mo gbọ́dọ̀ gbàjọ́ ẹ̀ kúrò lọ́wọ́ sátánì kí n lò ó fún ìyìn jésù àwọn kan sọ pé kì í pé àwọn pé àwọn secular people ni wọ́n ní organize christmas pé kì í kò sínú bible bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo sọ pé bó tẹ̀ jẹ́ secular èmi máa gbà mọ́ wọn lọ́wọ́ mi ò mi ò mi ò mi ò ní jẹ́ kàn bastardize ẹ̀ nǹkan tẹ̀lé hàn so gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ojoojúmọ́ ni ayẹyẹ ọdún kristi nínú ayé wa ní kérésì nínú ayé wa nítorí pé nǹkan tí jésù ṣe fún wa ó kọjá bẹ́ẹ̀ hmm. ṣùgbọ́n ní àyájọ́ ọjọ́ tá a wà pé a fẹ́ ṣe ọdún kérésì gangan àwọn amúlágbàáyé ní gbogbo pé gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tó ti di àtúnbí hmm. tó ní kristi nínú ayé gẹ́gẹ́ olúwa àtolùgbàlà rẹ̀ hmm. ìwọ̀ntúnwọ̀nsì ni gbogbo nǹkan ó gbọ́dọ̀ jẹ́ ìgbà tí a máa ní ìrònú jinlẹ̀ hmm. àjọ tó ní ìrònú tá a máa pè é hmm. Jésù tá a bí nígbà tá a bí Jésù kò kò rọrùn hmm. fún Jésù lóòótọ́ ni kò rọrùn fún ìbí ìbí jésù ò rọrùn àti àti kékeré ni orí ọ̀tá ti pọ̀ fún. kò tiẹ̀ tún sáàyè nílé èrò gan. kò sáàyè nínú èrò fún. inú inú ibùjẹ ẹran ló kù lọ bí sí nínú ìgbẹ́ àtìtọ̀ àwọn kí nínú òtútù. nínú òórùn hmm. náà bí Jésù sí hmm. pẹ̀lú despite the fact pé ó wà difficult against all odds. Mm síbẹ̀ jésù ń wá ó sì dàgbà. ó sì dáhùn tó fẹ́ dà ayé tọ́lọ́ sí rẹ wá ṣe. wọ́n fẹ́ pa jésù kékeré ọlọ́run láti sọ pé ká gbé jésù lọ sí jìbìtì. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn máa ná pa lọ́dún náà. nínú nínú persecution ni jésù ti tó ti tó ti dàgbà jésù ti wá dàgbà tán ó tún wá dàgbà láti kú. Hmm àwọn aráalé rẹ̀ gan. where he was born to die. bẹ́ẹ̀ni. kì í ṣe pé torí tiara torí tiwa. ìrara nítorí wa ni. kò yẹ kó kú àwọn aráalé aráàlú rẹ̀ gan ọ̀pọ̀lọpọ̀ wọn gan òtún wá pọn òtún jẹ́ ó ṣeéṣẹ́ òun ó rọrùn fún láti ṣe wọ́n tún wọ́n gbàgbọ́ nù rẹ̀ gan wọ́n tún wọ́n gbógun ti ìwọ ọmọ Joseph lásán ìwọ ọmọ hmm. gbẹ́nàgbẹ́ lásán lásán yìí. ǹjẹ́ ọmọ Joseph kọ́ yìí ni. àwọn kan tí Jésù ń là kọjá àmọ́ Joseph ni a mọ̀ pé kò rówó ran léèwé kò rówó tán ká tó a máa ṣe bálabàla bó ṣe wù wá hmm. a ní láti jókòó pé ǹjẹ́ ǹjẹ́ ìgbégbé ayé mi pé Jésù yìí báyìí hmm. Jésù báyìí ṣé Jésù máa regret ẹ̀ pé òun kú fún mi hmm. àwọn ìbéèrè tó yẹ ká máa gbè lọ́wọ́ ara nìyẹn tẹ́ bá wá fẹ́ ṣàjọyọ̀ Jésù a ní àṣàjọ nípa pípa rírí pé à ń wàásù ọ̀rọ̀ rẹ̀ à ń wàásù ìbí àti ikú rẹ̀ rẹ̀ gàgbélébù fún àwọn tí wọn ò tí ì mọ̀ fún àwọn ènìyàn ká rárá wọn létí wípé Jésù yìí ń padà bọ̀ o lọ́jọ́ kan ó padà bọ̀ láti wá kó wa lọ hmm. ǹjẹ́ nígbà tó bá padà dé ṣé mo ti ṣe tán hmm. irú àkókò bá lóyún lóyún ká máa máa pe àwọn papọ̀ ká gbé bíbélì ká máa ká máa ká máa bára wa sọ̀rọ̀ ọlọ́run ká máa hmm. rẹ́ra wa létí ṣùgbọ́n ó ṣe mí ó ṣe láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ìjọba nínú nínú àkókò tá a wà yìí náà máa pe àwọn comedians tá a máa pọ̀ wá sínú ìjọ wọ́n pè wọ́n tán ká dá wọn lára yá. ẹyin mọ̀lẹ́tí fún ẹran mi létí àti ẹ̀rí ìjọ tó mi ti gbé Pasuma tán sì ti gbé Portable lẹ́nu ọjọ́ mẹ́ta. Ah. bá a ti sọ tó bá a ti fà á tó àwọn ẹ̀jọ tí ìjọ aláṣọ funfun tí wọ́n ń bẹ ní abẹ́ rẹ̀ àwọn yun náà rán tax force wọn lọ pé ẹja lọ rè rí olùṣọ́àgùtàn àní program yìí tẹ́fẹ́ ṣe àní gbà ìkan náà náà wòlíì lára àwọn ìjọ wọn náà sọ pé rárá kó má rí bí àwọn ọmọ ẹ̀yẹ wọn nílé wábẹ́ o náà lólùṣọ́ ní alàgbà wọn sọ pé rárá o àwọn máa ń gbé àwọn ti gbá àwọn olórin ẹ eh, tẹ pè láwọn olórin ẹ̀mí eh. àwọn ò rérè jẹ lórí wọn eh. ṣùgbọ́n gbà bá ti gbé tàwọn olórin ayé ni wọ́n máa ń rérè jẹ ni èrò tó máa ń wọ ṣọ́ọ̀ṣì àwọn àwọn ó sì ṣe ni wọ́n sì kọ̀jálẹ̀ wọ́n sì ṣètò ọ̀nà dandan mo wá wo ni mo ń wọkùnrin ọ̀nà náà ló wọ sùtánà lọ́rùn lòun náà wá ń kọrin bí a ká sọ yun dọjọ́ mi torí àkókò. ìyá because tábàlì ká máa fẹnu léyìn àní àní kúrò bíi léni. ẹ kàn fi gba àwọn ìjọ tó kù ní márùn ní ti jésù torí ti jésù wá torí ẹ wá sáyé gan. Hmm. so nǹkan tí mo sọ náà ni wípé a gbọ́dọ̀ rí pé e, nǹkan tí jésù kú tó wá sáyé fún nítorí tiẹ̀ fún pé hmm. kò já lórí wa. Mm torí jésù bá máa bójú ẹ̀ bá tó bá máa wo ìjọ a rí i hmm. pé kọ́lọ́mọ̀ jẹ́ pé jésù jẹ́ jésù bú sẹ́kùn ni hmm. tó yẹ pé a tẹ̀lé ìlànà a tẹ̀lé bí àwọn ọmọlẹ́yìn jésù ṣe gbé kalẹ̀ hmm. fún wa ohun ayé ti wá wọnú ìjọ ìjọ sì ti wá wọnú ayé so ìmọ̀ràn mi fún ọmọ ọlọ́run báyìí ni wípé bá a fẹ́ bá a kọ̀ jésù tá a bí lè ní ó ti kú fún wa jésù ń dàgbà ó sì kú ó sì jíǹde torí tiwa ìbéèrè sọ pé ó wà lé ọwọ́ ọ̀tún bàbá lódùmarè lọ́wọ́ báyìí ọjọ́ kan bọ̀ tó tún máa padà wá. bẹ́ẹ̀ni ó ní kíyèsí èmi ń bọ̀ kankan èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti fi Fọlúkárùn gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ bá ṣe rí báwo ni iṣẹ́ rẹ̀ ìjọ táwọn sọ́dọ̀ kan wáyé pé wọ́n lọ pé pọ́tì wọ́n ṣe gbogbo ẹ̀ ṣé Jésù ló rán wọn hmm. ṣé ìmọ̀ ló rán wọn hmm. nígbà tí Jésù bá dé iṣẹ́ rẹ̀ ló mú wọn jẹ́ ká mọ ipò rẹ̀ nígbà tí hmm. Jésù bá dé ṣé ìhò ló máa wà ni nígbà tí Jésù bá dé ọ̀pọ̀ ló máa wà nínú ìhò tó wà nínú ìtìjú tí wọ́n ní ẹ̀gàn ní tó rẹ ní gbé òróró wọn hmm. nígbà ńlá tó tún máa mọ àwọn ọmọ ọlọ́run nítòótọ́ nígbà ńlá máa ṣàfihàn àwọn ọmọ ọlọ́run nítòótọ́ hmm. ọ̀pọ̀ lóṣù lóṣù yẹn gàmà tó ń tó pẹ́ rẹ̀ ń jí o hmm. tó ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n tí Jésù bá dé tó yẹ pé ìhòòhò la máa wà ká má bá wà nínú ìhòòhò mo gbà wá nímọ̀ rẹ jọ àyájọ́ ọjọ́ ọ̀nà fẹ́ ká lò ó ká lè fi tó wá ní ìkàtà tí ń ṣe tá pé kò tẹ́ ìmọ̀ lọ́rùn ká ronú pòwàdà ká wo inú ìwé ẹni ìṣáájú ṣe ṣe hmm. àìsáyà tó tó tó professor nípa jésù ṣe ẹmọ rí ikú tó kú hmm. wọ́n pa á nì hmm. iná sọ ẹ̀sìn méjì wọ́n sọ ẹ̀sìn méjì gbogbo ọmọlẹ́yìn jésù Kristi fi ẹ̀jẹ̀ wọn rúbọn wọn fi ẹ̀jẹ̀ wọn gbé so ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ní purpose tá a fi wà láyé purpose náà dẹ̀ gbọ́dọ̀ jẹ́ jésù Kristi kọ́lọ̀ kó ràn wá lọ́wọ́. àmín ẹ ṣe púpọ̀ olùṣọ́ àgùntàn olùṣọ́àgùtàn Henry Akínsàyìn wà lẹ lórí ọ̀fẹ́ láti máa wò lójúmọ́ máa wò rẹ̀ ń tà sí ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ náà lónìí wípé ta ni olùgbàlà ń gan ta ni olùgbàlà tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ lákòókò ọdún kérésì náà ni a ti ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ látẹ̀kan bàbá lóhun kóhun láti ibi wá àbí àìbéèrè ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lójúmọ́ máwòrán òun náà ní kí ẹ nígbà bá máa fi padà dé ìrere náà ni ó máa gorí afẹ́fẹ́ ẹ má yí kó mbẹ́ òun padà bọ̀.